Chinese. Yeah, I mean, ẹjọ́ ẹjọ́ tó lọ lọ ẹjọ́ everybody ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. láti rẹ̀ yẹ jẹ́ kí n sọ̀kalẹ̀. àjọ ẹ̀fà máa dé ní o. Thank you abẹ kúrò ẹ rí òkúta abẹ kúrò.

parí sáwọn alẹ́. ẹ̀yin afa wa ẹ̀yin afa àti wa ẹ̀yin afa àti wa ra wọn. Thank you. ọdẹ ọdẹ ọdẹ ya kiri ọdẹ. Demola. Mọ́tàjì.